أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله ثم الصلاة والسلام على رسول الله أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي واجعلني وزيرا من أهلي هارون أخي اشدد به أهلي وأشحكم في أمري فلنسبحك كثيرا ونذكرك كثيرا إنك كنت بنا بصيرا قال قد أوتيت سؤلك يا موسى بسم الله الرحمن الرحيم إن الذين كفروا وماتوا عن الكفار أولئك عليهم لعنة الله والملائكة والناس أجمعين خالدين فيها لا يخفف عنهم العذاب ولا هم ينجون فإلهكم إله واحد لا إله بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم على سطان الحمد لله الذي بنعمته تتم الصالحات ثم الصلاة والسلام على رسول الله أدعو فيه فون الله أرد الحمد لله ọba alágbára ọba ọ̀kan ṣoṣo bákan náà àti ìjẹ fún anábìwa Muhammad sallallahu alaihi wasallam kálukú jókòó dáadáa kẹ́ni kankan wọ́n sùn ká sí kùránì wa síwájú kájọ máa wo àwọn àyà yìí ní àná láǹfààní àti bí ní sọ́rọ́tù lè bá kọ́ra ọlọ́run ọba ń sọ pé wáyé láàrùn ìlàrún wà ìdùn láàrínláà lẹ́yìn bàbá àfikà fàwá ìbùlà àyà láti inú tafsiru ibn Uthaymeen bàbá wa sheikh al Muhammad bọ́lá sọ́ọ́lẹ̀ àlòfèémìn a fi ka àwọn lessons derived from the previously interpreted verses àwọn àyàbá ti tú síwájú àti ọkọ̀ mú okùn jáde ń bẹ̀ kí làwọn ẹ̀kọ́ èyí bá rí kọ́ ń bẹ̀ àwọn agbọ́ àyà tàwọn yìí tọ́wọ́ ọba níwá ìlà òkun ìlà òwà ìdún láàìlà ìlà òwà òwà márùn-ún rọ́ìm fẹ́rí àyà yìí ọ̀rọ̀ pọ̀ ṣùgbọ́n àlàyé kan ti ṣáájú pàápàá lórí àti àfáà níta bá lọ wo ọ̀rọ̀ tọ́lọ̀rọ̀ bá ń sọ níbẹ̀ yẹn wà ìláhùnkún ọlọ́run ọba ayé àlẹ̀fẹ̀tọ́ọ̀bù lèlè bá ṣáàrì ikú lè ní gbogbo wa pátá ọlọ́run bá bá wù torí báwọn èèyàn kan bẹ wọ́n ní sẹ́wù lọ́lọ́run táwọn irú Yorùbá Yorùbá tán máa kọ yín sùkúù ìlàsíwá láwọn títà kan máa ṣàlàyé ìwọ tó o bá jẹ́ akẹ́kọ̀ọ́ àwọn nǹkan kan bẹ́nu Yorùbá tá máa ń kọ ní tọ́jẹ́ pé kọ̀ọ̀tà wọ́n kẹ̀ ń kọ nítorí tẹ́jẹ́ ìsìnlẹ̀wò ìwọ ọ̀gbọ́dọ̀ nígbàgbọ́ ń pa rẹ̀ ó ìfẹ́ wọn máa ń sọ ìtàn ọ̀rọ̀ fún yín ìtàn bí Odùduwà bó ṣe délé Ifẹ̀ bó ṣe wá láti Mákà Mákà kọ̀ Mádínà ni ọ̀gbẹ́gbẹ́ tó ti wá láti áfíríkà ìtàn ọ̀rọ̀ ni ìtàn kí la pè ìtàn kí la pè ìtàn ọ̀rọ̀ wọ́n máa ń sọ fún yín ìgbàgbọ́ Yorùbá nípa ìbejì ẹ̀kọ́ abẹ́ ẹ̀kọ́ ìwọ́n tó bá jẹ́bejì bí ìnáwó ṣébejì wà mí ìbejì ìbejì olóńdáwó ṣébejì wọn ìkejì tí wọn sọ lẹ́kọ̀ọ́ ó ti lọ ra aṣọ lẹ́kọ̀ọ́ náà ó ti kú nìkú yẹn wọ́n lọ ra aṣọ lẹ́kọ̀ọ́ ara rọ́bì òwúrọ̀ àwọn apá náà mú ó ti kú o. báwo pé tọ́ba jẹ́ táyé kẹ́hìndé ní ìsìn nínú ìgbàgbọ́ ọ̀bù tí ó kọ̀rẹ́ yóò bá wọ́n gbà pé sọ pé táyé kẹ́hìndé táyé náà kọ́ bí yes or no ta ló dé lẹ́yìn rẹ̀ kẹ́hìndé nínú táyà àti kẹ́hìndé ta ló jẹ́ ẹ̀gbọ́n nínú pé wọ́n ń bíyàn ká lè bá ṣe ìyá kan náà tá a bá bí ọmọ kan ní twelve tá a bí kan ní twelve kó wà ká ló wọn lọ tá a bí twelve ìdòwú ìdòwú ló jókòó àbúrò àwọn ọ̀nà táyé àti kẹ́hìndé máa gbọ́ mi o ká ní wípé èèyàn bí ọmọ kan ní twelve èèyàn bí kan ní twelve oh two yẹn ju twelve oh lọ pẹ̀lú ìṣẹ́jú mélòó tọ́lá ìṣẹ́jú méjì yẹn lásìlẹ́ǹsì ọlọ́mọdé àlásìlẹ́ǹsì àárín ìṣẹ́jú méjì èèyàn lè jábọ́ látòrí ọ̀kadà àárín ìṣẹ́jú méjì èèyàn lè kó sọ́kàwé àárín ìṣẹ́jú méjì èèyàn sì lè dolówó Yorùbá wá gbà pé wọ́n lè kán ìdí ó dé kán ilẹ̀ gbà pé ó lè kíta yọ wá tọ́ ayé wò òun wá di ọmọ kẹ́hìndé gbẹ̀gbẹ̀ ìgbàgbọ́ òbí èyí tí mo wá lọ gan ní ìgbàgbọ́ Yorùbá nípa ọ̀rùn mélà sọ ọmọ sáfẹ́ lọ́rùn mélà wọ́n nígbàgbọ́ pa ọ̀rùn mélà àti kéde ọ̀rànìyàn àti ọbàtálá ifá sọ ọmọ pé nínú kádàrà tálọ́ máa ń yẹ kádàrà fún wa jẹ̀mọ́ àwọn táwa jẹ́ mùsùlùmí tálọ́ yẹ kádàrà fún wa Allah ta ló kọ kádàrà lé wa lórí Allah ṣùgbọ́n nínú ìgbàgbọ́ ọdún Yorùbá wọ́n ti gbà wípé Ọ̀rúnmìlà Ọbàtálá àtàwọn òṣàbù wọn àwọn náà ń pa kádàrà ìgbàgbọ́ rádaràdà ni. àwọn èèyàn wà gbà irú àwọn tó bá jólógún tó ọba nípa lọ́wọ́ ọba wọn wọn ò ní wà ìláwù náà òògùn àwọn tó bá jólókè Ìbàdàn wọn ò ní wà ìláwù náà òkè Ìbàdàn àwọn tó bá jọ́lọ́sùn Òṣogbo wáyìí làáwù ọ̀ṣun òṣogbo àwọn ònìkọ́sùn òṣogbo lọ́lọ́wọ́ bá tàwọn ṣùgbọ́n gbogbo ayé èyí tó gbẹ̀rẹ̀ lọ́lọ́sùn èyí tó gbẹ̀rẹ̀ lókè ìbàdàn èyí tó ń bọ màálù ní India wá ìlà oòrùn ìlà oòrùn àìdánù láàá ìlà oòrùn Anyị àyà tàwíìtì ní àyà yìí Aya ya. mùsùlùmí òdodo ododo gbọ́dọ̀ fi nǹkan ọlọ kò jọị ẹgbẹ́ ni kò ẹgbẹ́ <clears throat> kọfífìm báwọn sí òkè kódà kò fi fọ́tò àtúrà àwọn kan wà ṣéwù lọ́lọ́run fi wọn mo ti wọ mọ́tò tí mo ti rẹ̀ sọ tó ní yá ṣe ya akọ́ṣe yá ṣe ìkíní kan ọkẹ̀dà akọ́ṣe òye ni ya ẹgbẹ́ yá ṣe Ibrahim Niyas ntọ́sọ́ ọjọ́ náà ya yá ṣe Ibrahim wà lọ́ọ̀yì ní òde sọ́ra rẹ̀ nígbà tó wà láyé <clears throat> ṣé ńgbà tó wà kú mẹ́wàá ìmọ̀ kódà keenye kenyogbe malaika dị ya jibiri ilu ya jibiri ilu ya jibiri ilu jibiri ilu ole sọọnya atọlọmba na jibiri ilu si ọ Meika lụ adị n'ịka ilu malaika ọ nọ nị, tụnyere ya meika lụ ya meika lụ ya n'ịka ilu ole sọọ isọrọ ofe ilu malaika ọ màláíkà ọlọ́run kan ní nínà màláíkà nínú àwọn ọba àfin ọlọ́run tí ìbá ní pé yá Israfil yá Israfil ó tàn tẹ́lẹ̀ bọ́nu tó bá kú yóò tún wọná sí ọ̀rọ̀ àánú ni. sọ́bà wá béèrè pé alìláwù alìmàbùd ẹni tá gbọ́dọ̀ máa sìn ẹni tá máa kírun fún ẹni tá a máa gbààwẹ̀ fún ẹni tá máa fọ́ rẹ̀ búra tọ́wọ́ bá ti lè sọ pé ṣùgbọ́n wọn àwọn èèyàn ibi tẹ́lómi ìtún bọ̀ ní mùsùlùmí ọwọ́ àfọwọ́ kan irin báyìí ó ní ògbóngbọ́ ògbóngbọ́ ògbóngbọ́ èèyàn ti tẹ́lẹ́bọ̀ báwọn náà ògbó ọ̀gbọ́ kankan irin irin irin téèyàn fi ń ṣe dẹ́kìn irin tá fi ń ṣe aeroplane irin tá fi ń ṣe gọ́ọ̀nù irin tá fi ń ṣe fáànù tá fi ń ṣe mọ́tò ìwọ̀ wá ní irin gbọ́ ẹni tó bá jọ́ lọ́sùn òṣogbo tó fẹ́ máa búra ìwọ́n bá ti lọ bu omi kó o ní omi ọ̀ṣun rẹ̀ ọ̀yá jáwọ́ ọjọ́ búra ẹ̀jọ̀ wá fi omi ọ̀ṣun ẹ̀jọ̀ wá fi búra ẹ̀ bá lókè lọ bá dalẹ̀ nú àwọn kọjá bọ́ látòrí òkè wàhálà alẹ́ ayé ọba ń jẹ́ wa pé ẹni tó yẹ kẹ́ ẹ máa fi tó lẹ́kọ̀ọ́ sí jọkùn lódòdó òun náà lọ́lọ́ ọba àfa wa ní kí lọ́fà tá a ṣe gbọ́dọ̀ máa sin ọlọ́run nìkan torí fóun ni ìlàáwò lẹ́kọ́lùkì ọlọ́run yìí lọ́ba gbogbo ẹ̀dá ìlàáwò wá ìdún ọ̀kan ṣoṣo sí ni àfáà ní wà wàdà ní yáfi bàbá wa sọ́lẹ̀ àlùfẹ́mìn nínú tẹ̀síìrì wọn la fi ń sọ yẹn wọ́n ní ara sísọ ọlọ́run láso ṣíṣe lọ́kàn ní ìdènà olóríyà kásọpá aṣọ ọlọ́run lọ́kàn pẹ̀lú òun nìkan là ń sìn àtúnmú nǹkan mìíràn lọ́run wọ́n lélẹ̀ yìí mọ̀tàbọ̀ mìíràn tó ní wàdà ní yáfi bí rúbù ìyá. Bimada yóò rú ìyá wọ́n ló fi kó sínú ìṣe ọlọ́run láṣọ nínú àwọn aṣẹ ọlọ́run àwọn iṣẹ́ kíra pé ó iṣẹ́ ọlọ́run ara aṣẹ ọlọ́run ni ká dáyàn ara aṣẹ ọlọ́run ni ká pààyàn ara aṣẹ ọlọ́run ni ká fúnyàn lọ́mọ ara aṣẹ ọlọ́run ni ká jẹ́yìn tẹ́lẹ̀ ká wá lóun fẹ́ sóògùn owó tọ́nà ní òní lówó wà láì wọlé ya wèrè tí ọ̀gá ya wèrè yóò di dàkúdà yóò wá di kékeré o yóò di dundun united. bàbá gbọ́dọ̀ lùsẹ̀mìn wọ́n ti gbígbà pọ́kàn ṣoṣo lọ́lọ́run ní máa ṣe lọ́run àló ti kó sínú fẹ́ ṣíṣe ọlọ́run lọ́kàn ṣoṣo bí gbùgbù bí yà nínú àwọn aṣẹ́tọ́lọ́run máa ń ṣe ibi láyọ̀ rẹ́bàdù ìlànà ìyọ̀ọ́lámọ̀ àmì òwúrọ̀ wọ́n bá gbọ́dọ̀ àfẹ́ni a bá mọ̀ fóun náà lẹ sọ́dá gbogbo nǹkan òun ni olówó wa òun lẹni tó ṣẹ̀dá wa òun ló ń ṣe jíjẹ mímu fún wa. wọ́n ní túmọ̀ àkádà àbí ìlìjúmọ́lá tàlẹ́ ní yíyàtà ìjúmọ́lá tí ń fi dùlà á sọ̀rọ̀ lẹ́yìn pẹ̀lú mú wá mú odidi expression sentence gbólóhùn kan wá tí ó máa túmọ̀ pé ànílẹ́yìn tá a sọ yìí kò tún sí mìíràn ìyẹn náà bẹ̀rẹ̀ hásùrù àti láìláha ìlàhùwà ọwọ́ pé ìlàhùn wá ìdùn ọ̀kan ṣoṣo ó ti tó ká sọ pé ọ̀kan ṣoṣo nípa ní òun lọ́lọ́run ó ti tó afuwa wa ń sọ pé láìlá àìlá wà a ní òǹtẹ̀ ló mi sọ lẹ́kọ̀ọ́ jíjọ ní àfòun ní ká yẹn náà bàbá ní tí wọ́n ká bí mú fẹ́ mi wa ń sọ yìí wọ́n ní láìlá hà wọ́n ní wà kọ́ olùwù sàálà láìlá hà bàbá sọ́lé àlùfẹ́ mi wọ́n ní gbọ́dọ̀ sọ́lọ́ wọn ń sàlàyé fún wa ìtumọ̀ ẹ̀rọ ní láìlá àìlá wúwà bẹ́ẹ̀ yẹn ibo lọ́lọ́ àṣeláàmà àbúdà akọ̀ nílá wà yẹ ká máa fi lódodo wàhálà àádá náà fi àtúlẹ̀ bàbá nílá tó wà ń bẹ̀ yẹn lá negation a fi sọ pé gbogbo òun táwọn èèyàn máa ń sìn lá òkè ìbàdàn ìlàlá wàlá ọ̀fún òṣogbo ìlàlá ọgbọ́niyé wà láòdùnyán àwọn ìta àlegbọ́nyé nàìjíríà nìyẹn ìlàlá wà láòsà oko kò sí ti ń jẹ́ òsà oko ìlàlá wà láàfàgbó ìlàlá kò sí sàgbó kankan àyàfọ́ ọlọ́run wà láòsà ìlàlá kọ̀fẹ́lẹ̀ kàkà tí jọba bá láàrá fọwọ́ wà láọ̀rún nílà àgbàmẹ̀rẹ̀gbọ́n ìlàlá kò sí nǹkan tí jẹ́bẹ̀ àfọlọ́ wà láọ̀rán níyàn ìlàlá wà láṣẹ́wù ìlàlá wà láwùsáàsù ìlàlá wà láìmáàmù ìlàlá àti láàárọ̀ sípọ̀ káwá máa kọ́ àwọn ọkọ̀ náà táwọn lè fẹ́ máa yálò ọ̀fẹ́ ni tó lè parí sí kí fún wa wà láàgọ̀ ní ìjà ìlàlá ọ̀fẹ́ tó rọrọ̀ lẹ́gbẹ̀ẹ́ wa ọ̀fẹ́ ni tó ṣe kí ni tó lè sọ

àwọn ọmọ táwọn oṣù fọ àwọn ọmọ ọlọ́dọ̀ bàbá kan ni ó máa sọ ọ nígbẹ́rẹ́ lágbẹ́rẹ́ ìlàlá wàlá oúnjẹ ìlàlá wàlá gbẹ́kúdé ìlàlá wàlá àsòrọ̀ ìlàlá wàlá gbẹ́rẹ́ fífẹ́ ìlàlá wàlá àfẹ́fẹ́ ìlàlá tó tí wọ́n fọ́ láìláìláìláwòye bàbá ń sọ wípé láàbẹ̀yẹ mọ́sálà àkọ́díyà láyé rí ìrọ́jà farabalẹ̀ fàlàyé ẹ̀ láàánà fi yàtù lìlì jíǹsì ni gbogbo ìran nǹkan ìgbórí ọjẹ́ èèyàn jìgìdì màálù làgìdì séwù pásítọ̀ eh, ẹ̀bàjẹ́ nítorí ọjẹ́ kò sí láòkà àbàzà ìlàlá sọ́ọ́rí àwọn èèyàn wá tẹ̀ wọ́n fún fún ọlọ́run àdúgbò tó sẹ́jà sí alhamdulilayi ọ̀n sàlẹ̀ alhamdulilayi àpò olóró sọ́ọ̀nà tó sàlẹ̀ alhamdulilayi ìwọ lọ bẹ̀rẹ̀ lórí sàmẹ́rin lọ wóró ọmọ ní òkà àpájá àpá àjíjọ àwọn èèyàn bọ̀ gan ni jáde òkà òkà àpá àjíjọ tóbi rẹ bá ń òǹkà àtàjà àáfàá àjíjọ láàmẹ́bí ẹ̀bọ̀ ni òǹkà àbájá kí kí láàpẹ́ ìlànà àwọn èèyàn ní èdè wa ronú ọ̀gbọ́n ní èdè òǹkà àáfàá àjíjọ láàmẹ́bí àáfàá àjíjọ ẹnìkan òun gbọ́dọ̀ àti ẹ̀wà sí junction oríta mẹ́rin ó múra pẹtrólù sínú jẹnẹrétọ̀ <laughs> náà wo ọ̀rà pẹtrólù sínú kíni jẹnẹrétọ̀ ó tún ra pẹtrólù sínú mọ́tò sọ̀ka processes yẹn ó wá gbé jẹnẹrétọ̀ sẹ́yìn mọ́tò jẹnẹrétọ̀ tọrọ pẹtrólù sí àti mọ́tò gbọrọ petrol sí ọwọ́ akọ̀lẹ́ẹ̀tì ẹ́ńjìnì kí ló wá ń ṣe wo ọwọ́ ń pẹ̀lú ọka òǹkà àbá àdíjọlá ànábí tí bá ti lóòka yìí lọ́wọ́ ẹ̀yin ó mọ ta warawara warawara ni ó kọ ọlọ́ọ̀tọ́ fi yìí ó pé yóò ṣe báyìí tó òkà yàrá ìfẹ́ kí lọ́pọ̀ ya yẹ kó wò ṣe kó fi òkà sọ́wọ́ kó wọ́n lọ jókòó kanú gbé wọn lóko wọn mo ti bò ká àtàjà àbá àdíjọlá àmẹ́lì sọ́wọ́ ẹ̀yin fẹ́ rajà ẹ̀mọ́ ẹwà mi wá ní wìtìwìtì torí mo ti lò ká wàràwàrà kémi bà wàlẹ́ èèyàn ó kó nọ́mọ́ dà àti ẹ̀ ọ wá lò ká lẹ́yìn ó sọ ẹ̀yìn lẹ́gbọ́ òkà àfa àjí ànábì àbàbí ànábì òkà àfa àjí bíbíà ló pèlè yẹn bàbá níta ti gbọ́ yé pé láàánú tó ha fún ìtí ó máa fún wa ní ìrò nípa rẹ̀ àti parẹ́ wà tẹ̀kìdírù láìlá àhákọ̀ ìlàhùwà kò tẹ́lò ní ìtọ́jọ́ gbogbo àfọlọ́ sóbíyé bàbá ní ká lọ wọ yí báyìí bàbá nítorí pé dáálíkà bí a nà lọ́ra wà láhákù wọ́n á nà máa yàbẹ̀rún nà ní dúnmí wà tàbá lọ wọn súnrọ́tò lẹ́hájú àyà 52 ọlọ́run tẹ́ rí ìtò fàmì pé ọlọ́run ọba wa ọba tó dá sánmà àtìlẹ̀ òun lọ́ba òdodo wọ́n náà mọ́ ìyẹ̀dẹ̀ orí náà nìdú níbi wọ̀lbàfù gbogbo táwọn èèyàn tó ń pè tí wọ́n wárí fún lẹ́yìn ọlọ́run ọgbẹ́tọ́ bá sọ ìrànlẹ́jọ́ wọn gbogbo ń tán wárí fún lẹ́yìn ọlọ́run sóbìyé ẹ̀yìn títà títà gbogbo ń tán wárí fún lẹ́yìn ọlọ́run wà lùbáàfẹ́ ìbàjẹ́ ni irọ́ lásán ló bá dé afọ ká gbọ́ eléyìí gbé àfáà ní sẹ́wárí gbogbo àwọn òòtà gbogbo àwọn nǹkan míì táwọn èèyàn tó ń mú lẹ́yìn ọlọ́run ẹgbẹ́ ọ̀tọ́lọ̀ ń sọ̀rọ̀ wọn. ọlọ́run ní ní ilé ayé lá máa ń bára wọ òbí náà ní ìmọ̀sán ìnìyà. ìnìyà ilá àtúmọ̀ ilá àtúmọ̀ استكبرتم أنتم وآباؤكم أنتم وآباؤكم ما أنزل الله بها من torí gbogbo àwọn nǹkan tí wọ́n ń sìn lẹ́yìn ọlọ ọlọ́run ní bèbá àwọn okọ̀ lásán tẹ̀ sọ wọ́n ni ẹ̀yin lẹ́sọ wọ́n ń sẹ̀gbó ọlọ́run rẹ́gọ́gínẹ́sì sẹ̀gbó ẹ̀yin lẹ́sọ wọ́n lókè ìbàdàn ọlọ́run ìbàdàn onítùmọ̀ lọ́dọ̀ ọlọ́run ẹ̀yin lẹ́ ń pè wọ́n lálágẹmọ kò ní túmọ̀ lọ́dọ̀ ọlọ́run ẹ̀yin lẹ́ ń wọ́n lọ́sàn kò ní túmọ̀ ìní yíyà ìlà àtùmáwọn sàmẹ́tùmọ́wá àǹtó ẹ̀yin lẹ́ fún aláwọ̀ ọkọ̀ búrọ́dù ara yín kò ní túmọ̀ lọ́dọ̀ ọlọ́run ma àǹtálà lọ́wọ́ bí adùnkùnkọ̀ ọlọ́run sọ ẹ̀rí kankan tá a bá sì lè gbọ́ yé báyẹn pé gbogbo nǹkan míì lẹ́yìn ọlọ́run la kò sí mọ́ la kò tó máa sìn la kò yẹ lẹ́mìí tó yẹ ká máa sìn ìyẹn ni ó ga ìdí wa pé tá a bá ti wá sìn nǹkan míì mọ́ lẹ́yìn ọlọ́run ta ló wá kù tá a máa sìn wá ìlà òkàn mi ìlà òwà hídùn láà. إله إلا هو الرحمن الرحيم àṣẹ́ta bá ti lè gbọ́ yé báyẹn pé wà ìlàhùn kan ìlàhùn àfihàn ọlọ́run ọba gbogbo ayé ọba ọ̀kan ṣoṣo tí gbogbo wa tá a máa sìn òun náà lọ́dá gbogbo ayé òun lọ́dọ̀rùn òun lè jẹ́ amúnú wá rí fún pẹ̀lú eléyìí ọ̀hún a ti gbọ́ yé bá ń pè táwa lọ́lọ́run ọba yẹn àwòránmánú àwòrán àbá nípa ẹni tá a bá wo àwòrán ìsmáàlì nínú àsmáàlì là bàbá bọ́ọ̀lù tèmi náà là ń ka bẹ̀rẹ̀ sí wọn bàbá nípa ẹni àwòránmánú àti àwòránmú àwòránmánú àti àwòrán bàbá ní àhàdúrù náà alákọ̀ọ́kọ́ nínú wọn yẹ̀dúrú aláṣáàtì rahmati wàhùwà rahman bàbá nìkan nínú ọkọ̀ méjèèjì ó ń dúwe pé ìkẹ́ àánú ọlọ́run pọ̀ ó yà bí òye ó ń dúwe pé ìkẹ́ àánú ọlọ́run ìkẹ́ tó pọ̀ rẹpẹpẹ òun ni èwo lọ́wọ́ ń dúwe pé ìkẹ́ ọlọ́run ọba pọ̀ àáfàá ní àrùràmánù ni ràmánù ló ṣe kí ni o ló ń júwe pé ìjọ náà ọba àlejò ọlá ọ̀pọ̀ àáfàá ní ká lọ gbọ́ yé bẹ́ẹ̀. bàbá níwà sá ní tẹwàá rọ́pọ̀ ẹlẹ́ẹ̀kejì yẹ̀dúró aláìsọ́ọ̀lì rahman òun tọ́ka sí pé ìkẹ́ ó padà fẹlẹ̀ yóò sì lé ìlà bàbá wa lẹ̀ yóò sọ pé àjọkẹ́ ayé àṣàkẹ́ ọ̀run táyé yẹn ń sìn èèyàn ṣe tọlọ́run kò jọ tọlọ́run yóò rí kẹ̀ yóò bá fẹ́gun ọlọ́run yóò lómi ọlọ́run yóò wọ aṣọ ọlọ́run yóò jẹ oúnjẹ ọlọ́run ọba àlejò ọlá eléyìí òun ni ta gbọ́dọ̀ gbòye bàbá ní ẹjá wo fàwa ìdúlà ááyà ááyà tàwí ìdí yìí ááyà tó ń jámọ̀ túmọ̀ láìláha ìlọ̀mọ̀ ìkùn sẹ́ni bá máa sìn ìlàwọ̀ òṣè ní gbóǹdè sọ́rùn a ní ìsò nǹkan kápá ó yà bí òye a ní ìsò nǹkan kápá rárá ń fi wa àwa ti gbàgbọ́ lọ́rùn ọba ọba ọ̀kan ṣoṣo òun lọ́ba tá a máa sìn àwọn àlẹ́ tó bá gbọ́ eléyìí tó gbàgbọ́ lọ́rùn nìkan lọ́gbọ́ òun òun lẹ́ tí ó lè sìn òun láyá rẹ̀ òní máa já òun ni òní sínà òun ni òní sọnù òun ni òní kú òní ìjọṣe á lónìí kọ́ lọ sí ṣọ́ọ̀ṣì lọ́la kọ́ lọ kírísílámàsì lọ́tọ̀la kó tó máa wá ẹnu omi òkè ẹnu omi ilẹ̀ torí kọ̀ọ̀kan tó máa lá ìlàhà ìlàwà ó sì rò pàgbára kan bẹ́ẹ̀ bẹ́ẹ̀ wíyàrá kò pàgbára kankan bẹ́ẹ̀ bàbá wa sheikh alàlámà muhammad bin sọ́lẹ̀ alùsẹ̀lẹ̀ wọ́n ní ní fàwáyé ti làáyà anna ilá àlẹ́kọ́lùkì ilá ń wá ìlú wàwúwà lọ́wọ́ bàbá ní kálọ̀ ọmọ ẹni tí ó dá gbogbo ẹ̀dá tí gbogbo ayé sì gbọdọ̀ máa sìn òun náà lọ́lọ́run ìlà ń ìlú ọlọ́run kan ni ọlọ́run yẹn sáwá ni àlọ́run òun lọ́ba tí ń jẹ́ àlọ́ ẹni tí ọba ti lè jẹ́ aláwù sóyà bí òye ẹni tí ọba ti lè jẹ́ aláwù kání kí ló rẹ kọ́lá lò lè yá òun ò tó bẹ́ẹ̀ ó sọ òun lè ó sọ òun lè kí kò lè kò lè ní táàmù ẹjọ́ ní táàmù ẹjọ́ fìfọ́ tó jẹ́ kóòrò láàmà ẹ̀sìn ọ̀kan ṣoṣo lẹ́hún tàn tó bá ti yàtọ̀ sí ọlọ́run ọba gbogbo ayé yẹn àáfàá ní ká lọ ọmọ irọ́ lásán irọ́ lásán òun ni so bàbá ní àǹfààní alákọ̀ọ́kọ́ náà anna ìlà àlọ́kọ́lùkì ìlà òun wà àhìdùn a gbà pé ọlọ́run ọba ọba tó dá gbogbo ayé ọ̀kan ṣoṣo ni wàhùwà Allah òun náà lọ́ba tí ń jẹ́ Allah wà nínú á ah, bàbálára rẹ̀ ìbáàbù ìsmi àlìbìlà wọ́n ní bí ìpìlẹ̀ báwo kan náà ni àlìbìláwù àlìkíni o àlìbìláwù wàlúwáhídù wọ́n lọ́nà ní jẹ́bẹ̀ àlìbìláwù ẹni gbogbo ayé ọmọ àpẹ ẹni fọ́fọ́ ìjọsìn lódodo àlùwáhídù ọbọ̀ ọ̀kan ṣoṣo tí ò sọ ní pé méjì

líbàlì mọ̀lùkù ìyàwó àwọn ọ̀bẹ̀rẹ̀ pé ti bá ní ìkápá ní ọjọ́ òní ta ló lè ṣèdájọ́ dà lọ́jọ́ òní ta ló ní ọjọ́ òní lánìí kápá líbàlì mọ̀lùkù ìyàwó ta ló ní ìdájọ́ lọ́jọ́ òní àwa ní ránṣà kẹkẹbọ àní sọ pé ní ọba tálá tí Yorùbá ń rú sí ọba tálá yìí àbílù ìsanwó àbílù ogun àbílù jésù àbílù òkè ìbàdàn kò sẹ́ni tó tó yọjú lọ́nà kálukọ́ pọ̀ rádi tani jẹ́bẹ̀ sẹ́ni ká ní tó wà sí ọmọ àbáwọn ẹ̀lẹ́ká ilẹ̀ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ tàbí ọkùnrin tàbí máa parọ́ bá mi ó kú ó kú sókò dànù nínú máa parọ́ ó kú rẹ̀ mọ̀ tó sáré lọ́sọ̀rẹ̀ gan kárẹ́ ní tí ó sàdúrà èyí tí ìbájá àfá àkọ́kọ́ àwọn ọmọ lẹ́sìn àwọn ọmọ tí ọmọ ṣàdúrà àwọn ọmọ tí ò dàgbà àrú àtàwọn ẹgbẹ́ rẹ̀ dàgbà ṣàdúrà fún wọn lónìí ọ arẹ́fẹ́lẹ̀ kan kọ̀ sí ṣàdúrà ẹ̀jẹ̀ amọ̀kẹ́ra wa ní táàjì bàbá ní bọ́bá wá dìjọ́ náà á ń sàrò láàmà wá wí lílá ìlú àjòyè àsọ́nà ọba ọba ọ̀kan ṣoṣo ọba àfàyàkàyà ọba kàyàkàyà ọba tí ó máa ń jẹ́yàn pa ọba tó bu àyà ọba tó kọ̀ haru yorùbá gan wọ́n tó sọ́ di yorùbá lè láàyè lẹ́wọ́ ayé lè kọ̀ haru ọba tó kọ̀ haru ni ọba tó gbọ̀ngbọ̀n ọba tí ò sírú ẹ̀ ọba tó tóbi àwọn àníbà asbábà ìsúmọ̀lẹ̀ wáhìn subhanahu wa ta'ala ọlọ́ọ̀gbọ́n rẹ̀ wá fi rẹ̀lẹ̀ pé àwọn òun náà ni pé ọ̀kan ṣoṣo bàbá ní a ìṣíbi sọ́ọ̀sù lòlù yíyí àbílà azàwàjàlà àmì sọ́lá kìka sọ́kọ́lọ̀ nìkan ló ní ká òun ló ní. bàbá ìlú nínú àwòlá ẹ̀rọ àwọn ẹlẹ́bọ̀ ìkọ̀lì yorùbá ní wọ́n nàbí àmì àná àwọn òfin àwọn ìwọ́n mọ̀ ti pàdánù fún ẹni ìpàdé àrùn náà àwọn ọmọ wa fún wọn túmọ̀ yà sí ìmọ̀ bá àwòrán ìtí wọ́n bá sì tọrọ yẹn nígbà tó bá tó ta ó sì máa ń rí bẹ́ẹ̀ àwọn wà ìṣàwọ̀ gbọ́n tí bàbá ń sọ yìí ó jọ fara balẹ̀ mo ti lẹ́yìn kan tó ní pé nígbà táwọn òbí òun lọ lọ ọmọ tí wọn rọ wọn wá lọ tọrọ òun ní ìbúrò ìsàkan nílùú kan lọ́sọ̀ sí i nílùú kan níkiri ọ̀sọ̀ ara mọ́jẹ̀mú ni pé ó ti bọ̀ òsàwọn òfin ọlọ́mọ ìbádàgbà kò tó wọlé ọkọ lọ́kọ̀ wá jọ́ káàkiri ìdí omi bàbá ló ń fà ní ọ̀darí ẹ̀ ọmọ ló ti wá di títà tó ti ń lò jáàbù àwọn òbú áfíríkà lè di àwọn fẹ́ fọ́ kàkà fọ́ ìgbà táwọn òṣèlú ní orí táwọn ìsọ ní ara ah, nígbà tí ojú ń pa àwọn táwọn òrò ọmọ bí tí wàhálà wá wà hmm, àwọn sá lọ sí ọ̀dọ̀ olóòtà wọ́n sá fa àwọn náà jogún ọ̀rẹ́ fáwọn àwọn òbí láì mẹ́rin dájú. ọlọ́run lójú ogún òní gbóríkè èso ọba ọmọ ti dẹ tó ní mọ́ tó ti di ránù tàfíì nọ́ọ̀sì alàbájáde tó wọ́n lọ ní ọ̀sà ó lé lọ mẹ́tọ́ bá lọ òun ní lóyún òun ní bímọ ó ti bímọ lónìí kọ́lọ́ ti jẹ́ gbogbo tó bá kù kò tó wá lóore ó ti kò gẹ́ oore fẹ́ mú wa. àìmọye ẹni tọ́lọ ní olóòtú àwọn aláìsí òfin ọjà àárọ̀ ilé ọmọ ẹ̀ tó bàjẹ́ sí ni òun gán fún ló fún jábọ́ lábọ́ nínú látòrí sí àkèsí lẹ́sẹ̀ rẹ̀ kádà máa dánwò tó ṣe. torí náà ká lọ gbọ́ yé ọlọ́ọ̀ nìkan òun ni alágbára tó bá bẹ̀rẹ̀ pé àwọn olóòtú ń sábà tọrọ ọmọ rí bẹ̀ tàbí kí ni òní pé ilẹ̀ bàbá ò ṣe òṣùlọ́gà tó wọn bá jẹ́ kí n tó ń rò fórí bẹ́ẹ̀ wọ́n pàjá fún ọ wọ́n pa pẹ́pẹ́ yẹn lébi nítorí tí wọ́n bá níbẹ̀ lóòótọ́ ní ìtura ọ̀jẹ̀. bàbá ní fàìjàwọ́ àbùwàdà ààbá anna ààbì ilẹ̀ àbùnà lábùtú ìdàgbà bá àwọn èèyàn ọ̀tà. bàbá ní sọ́kòtò àwọn òòtà eré kankan ti jìbìtà àwọn èèyàn sí i.

ẹni tí ó ń pè nǹkan ní ìlẹ́yìn ní nítorí tí ń pè yẹn kò lè dá lóhùn láyé tẹ̀jú ìbúláwú ìlàyọ̀ rẹ̀ kìíyà kò lè dá lóhùn tí èdè ọ̀gbìn ìjà kìíyà rẹ̀ wà ó máa ń dùn àti lóhùn tó wá pè lẹ́yìn yẹn afọ́ jẹ́ àwọn gan wà ní àwọn gan ò lè jẹ́ pé ẹni tí ń pè wọ́n wọ́n lè jẹ́ pé ara wọn gan ọlọ́run wa ń bá a lọ alimoyi ìwọ́n tó bá rò pé ó sàkán ó gbàdúrà rẹ̀ òòsàn ilé gbàdúrà ó irọ́ lásán ni irọ́ lásán ni fàyọkúnnù kò sóòlù màdá àwòrí ní bá ti fi wù ìtò òkú òbí òòsà ẹni ẹ̀mọ́ fẹ́ kí n máa ṣe kí ní wọ́n bá mọ̀ lọ wọ́n bá wẹ̀rí fún pé olúwẹ̀rí o ọmọ rẹ̀ rẹ̀ o àwọn wẹ̀rí fún yọ ọmọ àmàwé rẹ o yọ ọmọ àmàké wo òkèlè ní kọ́ máa fi o kó ní bọ́ kíláàsì o olúwẹ̀ ni wọ́n so ẹ̀fúẹ̀ ẹ̀fúẹ̀ ẹ̀fúẹ̀. ẹ̀yìn bàtọ́ lọ wẹ́rí fún wọn bá ń ṣe òkèlè lóòótọ́ olúwẹ̀ ni kó jẹ ọ̀rọ̀ ìbí wọn lásán ni ọlọ́run fi ṣe fífi náà ni. alẹ́ ti yẹ bí lu bí akẹ́sí lómi náà náà sọ́nà làwa o ọ̀pọ̀lọpọ̀ èèyàn ni ó sàrẹ̀ sórí ìlú tí wọ́n sọ wọ́n lẹ́bi àwùjọ zawajalla àáfàá ní nǹkan yẹn ni tó jẹ́ orí bẹ́ẹ̀ ọlọ́run ni ìjọba ta ló jẹ́ orí bẹ́ẹ̀ Allah walakin kọ́ni yorùbá hàmùn ìsàn ìfẹ́ ìbírì àbúrò lè máa fi yá ìṣẹ̀lá àmì ọ̀la àáfàá láwọn sábà ti tó lọ́n fa ìyapa ọlọ́run ọlọ́run lè dáyàn ọ̀hún pẹ̀lú kíkan yẹn ó rọrùn fún ọ̀nà ọlọ́run làwọn ọ̀hún fàyẹ̀kúnù àbà ṣe hásọ̀lá àyíǹda dùnàáyí àbí ìlàsínà láàbí yóò jẹ́ pé nígbà àdúrà ṣẹlẹ̀ lásìkò tó ń sin àwọn òòṣà lásìkò tó ń ṣe kí ni o tó ń sin àwọn òòṣà àbùkùdù káwọn ti ń di megaphone yẹn lásìkò téèyàn rò pé òun ń sin àwọn òòṣà ó rò pàṣíkò ńlàdúrà òun gbà wíárás àdúrà rẹ̀ ò gbà ọ̀tọ̀ níbi tádùá rẹ̀ tìgbà kèé ṣe bí òòsà ògbọ́yé jẹ́ fún ọlápẹ̀rẹ́ ń tí wọ́n máa ní èèyàn wà ní inú mọ́sálásí ọwá ni wọ́n náà tó ní five alive tútù tí ibi fẹ́ tọ́bù lálẹ́ bóyá tó sẹ́mu ọkẹ́ mọ́sálásí ibi ó ti ń ó ti wọ́n mi òjì kẹsíra ṣe lónìí ìwọ́n náà mi lólówó kan bá dé ń tiẹ̀ ọ̀fẹ́ kéèyàn ọmọ pé òun ni wà lẹ́gbẹ̀ẹ́ sáré ju oúnjẹ láti ẹnu ọ̀nà ẹni package sílẹ̀ <laughs> jọlọ́ọ̀ dodo inú rọ́dí àǹdó ọmọ oúnjẹ ké á ah! ọjọ́ pé nílé ìjẹba ọ̀rọ̀ àbáànà bí ìlú náà ẹgbẹ́ kéèmì ní ara jẹ́ àfà dodo ẹran dírẹ́ǹtì ẹ̀rọ tó gé màmá sí gbogbo ẹ̀ bá dùn nígbà tó jẹ gbogbo ẹ̀ bàbá yìí

ìmọ̀lẹ̀ ló ń ṣe kí ni o ìkánà àwọn sáàsù àwọn tó mọ́sẹ̀lẹ̀ sáwọn wà lẹ́wọ́ ti bẹ lọ́wọ́ àwọn owó tí o tò náà ni bóyá tí bá rántí dáadáa kí kárí yẹn ní one thousand lọ́wọ́ kẹ́nìkan wá dé kọ́ wá kó ẹjọ́ ìyàwó mi wà lọ sí kìíní ní ilé jẹun wàhálà mò ń ṣe kéèyàn sì ní kó dòdò ní kéèyàn sì wáyé máa wọlé máa ń ní o àwọn sì fún gbogbo wa fún ìsinmi lọ́wọ́ àwọn. àdúrà rẹ̀ àbí ọgbà ń tẹ wọ́n fún one thousand gbọ̀ngbẹ́ lẹ́nu kan náà dé tọ́pá one ten thousand wọ́n láwọn fẹ́ràn sí àyà àtàkùnjú máa ń já àbẹ̀lẹ̀ hasana ọ̀làwọ̀ wáṣú ọ̀dùnkàn ni ọlọ́run fẹ́ dá padà báwọn. àwọn ta èlò ten thousand èlò àlọ́ bọ́já táwọn bá ara bóńtọ̀ ní hundred mẹ́ra one thousand ní ọ̀wọ́lé fáwọn bóyá táwọn bá five hundred ní five thousand. wọ́n bẹ̀ fún bí fún one thousand gbówó ti wọlé ẹni tọ́wọ́ ọ̀fà tó ló pàdùn òun gbà àdúrà rẹ̀ ọ̀gbà kìí ṣe òòfà ló gbàdúrà ó ṣe lọ. wà ní ní á nínú àǹfààní alọ́kọ̀ ilé ìdí màájúdì làálíà ááyà ìtumọ̀ máa bí àwọn christian èdè ní wọn torí àwọn sọpọ́ ọlọ́run kórè bìrìbì ọlọ́run bàbá ọlọ́run ọmọ àtọ́lọ́run kéde o ẹ̀mí mímá ọlọ́run ti ní wá ìlà ọ̀kan ní ìlà ọ̀rá ìyọ wọ́n ti takò tọ́lọ̀ sọ́wọ́ ẹ̀ ń bèrè sọpọ́ ọlọ́run tó pín yẹlẹyẹlẹ èsì yìí lẹ́yìn àbẹ̀kọ́ ọlọ́run tẹ̀kù bí bólìlù bàbá lọ́rọ̀ tí wọ́n ń sọ yẹn wọ́n ń pe Kùránì ìrọ́ni bali wàlẹ̀ tàwọ́rọ̀ wàlẹ̀ èjì ó dàbí bẹ́ẹ̀lì wọn gan ta kò gbọ́ Ísírẹ́lì olúwa ọlọ́run ọba wa ọ̀kan ṣoṣo ni àfẹ́ Ísírẹ́lì sọ ni pé wá ìlà òkun ìlà òwà ìgbà gbọ́ Ísírẹ́lì olúwa ọlọ́run wa ọ̀kan ṣoṣo ni ọ̀kan ṣoṣo ni wà ìlàhùn ìlàhùn wà ìdọ́rùn láàrín láàrín ọ̀rọ̀ ọ̀rọ̀ bàbá ní ilẹ̀ àmà kọ́ọ́lá oúnjẹ tẹ̀sí bó lè kọ̀rán ọ̀rọ̀ tí wọ́n sọ yẹn wọ́n pè kùránì nírọ́ ó dà báyìí wàlì tàwọ̀rọ̀ tàwọ̀rẹ́ tàgbẹ́ta abánàbí wa mú sá wọ́n pè rán torí tọ́wà bẹ́ẹ̀ ní kọ́kàn ìjìlá bíbélì kan táwọn náà gbé dání wọ́n pè rọ báluwà jẹ ní èrùsù gbogbo ànábì ọlọ́run náà pè rọ wàkọ̀dù sọ́ha ní nàbí ìsọ̀sọ́là ó dẹ̀ ti fẹsẹ̀ rinlẹ̀ ó lálàáfíà fànàbí ìwà sọ́lọ̀ lọ́wọ́ àlẹ́ ìwà àlẹ́ ala bá sọ Muhammad mo fọlọ́n tó tẹ́lẹ̀ ní ànábì mo fọlọ́n tí ó pa ní mo fi tẹ́lẹ̀ mi.

tí wọ́n rà sí iná ọ̀nà ọlọ́ọ̀bá ní kẹ ọlá ó láàánú wa lójú bàbá níwà nílé alára rẹ̀ ìfúbátù súnmọ́ ìmínà súnmọ́ ìlà atóríbéjì inú ọkọ̀ ọlọ́ wàhúmọ́ alrahman alrahim sọmọ rẹ̀ ní abdulrahman sọmọ rẹ̀ ní abdulkini o abdulrahim ewó lè tá a sọ lánà sọmọ rẹ̀ ní kíni o abdulkawa àbọ̀kárì ọ̀rọ̀ abdulmaba abdulkawa àwọn ọkọ̀ nìyẹn ẹ máa wa ó kọ sí mẹ́mẹ́m ó kọ sí jim jim ó kọ sí cough cough tó bẹ̀rẹ̀ yẹn ará èkó lẹ nye yẹn àwọn ará àbàdàn kan náà ti níṣòro yẹn ẹ sọ ọmọ lóko tó dáa kan ẹ jọ kí lè ti mọ pàkíkì kí lè ti mọ faransé a máa wó tí èso kọ ẹ̀sìn ọkọ̀ ẹ̀gbọ́n pé lárúbáwá kan ń jẹ́ pé gidi ẹ sọmọ yín láwùjọ rahman kúlídìí awédè Rahman ẹ̀sọ̀mọ̀ ní Abdullahi ẹ̀sọ́ Abdurrahman ẹ̀sọ́ Abdurrahim ẹ̀sọ́ Abdulqudus ẹ̀sọ́ Abdultawwab ẹ̀sọ́ Abdul àwọn ọkọ̀ dáadáa bá dábò wọn kọ́ balabala kí. àbá ní ká gbọ́ yé báyìí ó ti yé. wàmí ni a ìsibáàtù má tàdọ̀ mọ́mú wàhálà nílùú Usman nínú sífà bàbá ní ara ń taari dìbò ní fífi rinlẹ̀ ìtàwọn ọkọ̀ méjèèjì kó sínú nínú ròyìn òun náà ni arahman òun ni yàánú ìkẹ́ sófìyé wàlẹ́hùkì àtìdájọ́ anáwó yẹ́rá mú bí áàdì ìrahàmà ọlọ́run máa kẹ́ àwọn èèyàn pẹ̀lú ẹ̀yìn afọ́ ni kọ́díyàn kúrò nílì nínú àtúnmọ́ ìlà ìmáàná ìdàgbọ́nà wà máa ná nìlà ń dọ́mọ ìlànà rí babaláwo kọ ọlọ́nkan bẹ tí wọ́n bá dá dúró ọ̀tọ̀ nìtumọ̀ wọn tá a bá tún lò wọn a bá tàbí tí wọn lọ síbi ó kọ ìtumọ̀ ó tún change sóyà lórí ó mọ̀ tẹ̀lẹ̀ bẹ́ẹ̀ eléyìí ló ti bàbá ti dúró fún wa a wà á gbé láti iná bí kọ́lùkì sàmà wá sí wàlà áwùdè wákìtí láàbì ńlá ènìyàn náà. والفلك التي تجري في البحر بما ينفع الناس وما أنزل الله من السماء من فأحيا به الأرض بعد موتها وبص فيها من كل دابة وتصريف الرياح إلى السحاب المسخر بين السماء والأرض لآيات لقوم يعقلون Áyà ìlà àdìgbè ìtọ́ba bẹ̀rẹ̀. Ọlọ́run tó fẹ́ fi àwọn afẹ́ ńlá ńlá rẹ̀ hàn wá. Àwọn nǹkan tó lọ ń dá tó yẹ ká fi máa wọnú, tó yẹ ká fi bàkọ́ kan tó lọ lọ́hùn, tó yẹ ká fi ràdíwò sòye ibẹ̀ láti ní jẹ́ kárí ọ̀nà rẹ̀ láyé àtijọ́ gbèdé àlùfíàmù subhanaka allahumma wa bihamdik ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk